wípé ìjà Fọláyọ òkè o ẹ jẹ́ ká bá ẹ jẹ́ ká help ọmọ Fọláyọ báwo bó ṣe bá ó fẹ́ bá tiẹ̀ jẹ́ tán ká ní pé kì í ṣe pé ó dọ̀kásì jọmọ tó strong ni n tó ṣe fún yàn tiẹ̀ it's enough fóbìnrin mi tó máa fi commit suicide. ó ti tó ẹ̀ náà fún obìnrin mi tó máa fi commit suicide n tó ṣe fún. to be honest ẹ wo mọ́ọ̀nù dj kan tán ló pọ́tọ́ ló para ẹ̀yẹ bóyá nítorí wọ́n ní pé nítorí ìyàwó ẹ̀ ló ṣe pé kí nǹkan kan kí ìyàwó òun má ba kó má gbọ́ ló ṣe lọ commit suicide ẹlòmíì ní strong heart bẹ́ẹ̀ yẹn látàrí pé ọmọ yìí rò pé o ti forgive òun láì mọ̀ pé ò dáríjì tọ́mọ ẹ ti rò pé wẹ́ ìjà ti tán ẹ jẹ́ ká move on láàmì pé lọ́dọ̀ ti tẹ ẹ̀dá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. tó ló ṣí iye tó wá gbọ́mọ ọlọ́mọ síta wọ́n ṣí ṣọ́ọ̀bù fún ìwọ ló kọ́kọ́ jáde ó máa ti lọ́dún méjì kí ní dé tí wọ́n bá ṣoríire gbàdúrà fẹ́ lómi kò ṣoríire bóyá lára ẹni tó ṣoríire bóyá á ta síwọ náà bóyá ọlọ́run lè wo ojú àánú ẹni tó ṣoríire tí wọ́n ń support kó dáwọ́ náà láre. la, la, àmọ́ ń gbọ́ jẹ́ pé gbogbo ẹni tó bá ń ṣoríire ìgbà inú máa ń bí wọ ní tó ṣe kó lójú kan nìyẹn. Lizdo ọmọ ọba good good morning thank you so much for the star God bless you n tó ṣe kó lójú kan nìyẹn. gbogbo àwọn tó ti ṣe blogger bí even gan láti sinẹ́ bó ṣe jẹ́ bó ṣe rí àgàgà tó ó sì bẹ́tà ẹ̀ kò mú kọ́bọ̀dé kínní náà ó ti ní stúdíò ó ti ní gbogbo ẹ̀ ó sì bẹ́tà ìwọ sọjí kì í ṣe pé a fi ń purọ́ of course mi ì dẹ̀ lè gbé yẹn mọ́ra mi ì lè gbé yẹn mọ́ra ó sì bẹ́tà ẹ nínú gbogbo àwọn spíkà tí tó ti wà káwa yìí tó dé mi ì lè mi ì lè sọ pé even gan kí ló ń pè DKY ó bẹ́tà ẹ bàjẹ́ bàjẹ́ ká má tẹ̀ tí sọ kéèké tí yẹn kàn tẹ̀ ń jáyé ọba lọ́ntì ẹni a lọ síbi lẹ́ni lọ síbi lọ síbi tó wù lọ́la ìwọ ló dúró bí omi adágún ìwọ ìlú máa wá máa pẹ nìkan ní adágún kò kó lójú kan ìyá tó ní tó ní tó ní bísínẹ́sì ní Tọ́kì ẹ́ ó mọ̀ pé yẹn ti di international ìyá tó ń ta ewé ẹ̀ tó dẹ̀ fi bó ṣe ń pawó fi wọ̀n wá tí gbogbo adé mọ̀ pé kì í ṣàràbù nìyẹn ìyẹn ni wọ́n sọ pé kò kó lójú kan kẹ̀kẹ́ ẹlẹ́mu tí wọ́n rà látijọ́ yìí ó máa chéǹjẹ ìyá tó ń chéǹjẹ mọ́tò lọ́dọọdún ẹ lè ní pọ́lọ́gbà láwìn ẹ lè ní sọ cash down bọ̀tán bá sọ pé ta ló ní mọ́tò òun lá máa ṣe lé òun ló ní mọ́tò ìyá tó ń pààrọ̀ mọ́tò every year ìwọ ni kò kó lójú kan sọjí. So, tó bá tiẹ̀ rí tó kàtẹ́sọ́ pé iyì ẹ kúrú bó ṣe kúrú ó yẹ kó máa rò lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé ẹ wá ẹni tí mo fẹ́ sọ pé kò kó lójú kan yìí ìjọ ló sì lọ gbé Mercedes Mercedes tuntun tí a rọ̀bà bẹ́yìn tí nàìjíríà ṣe máa ń pè tó jẹ́ pé má lè jẹ́ ojú wọ́n wọ́n máa lọ ìjọ ló sì lọ rà mọ́tò kan ṣoṣo táwọn ẹgbẹ́ tí wọ́n tọ́ máa mọ̀ mọ́ mi ó máa ní mo ṣì ń lò láti ọdún ọdún almost ten years yìí ọ̀ndẹ̀ mi ṣe BMW ni ìwọ́dẹ̀ ń sọ pé <laughs> ẹni ń lo mọ́tò lójoojúmọ́ tó ń pààrọ̀ mọ́tò tó ń talé èní Turkey ọ̀la Dubai ọ̀túnla Canada ìyẹn ò kó lójú kan ìjọ tẹ́yìn bá máa kó lójú kan báwo ló ṣe fẹ́ ṣe o hmm? tẹ́yìn bá fẹ́ wá kúrò lójú kan báwo ló ń tàn ṣe fẹ́ ṣe torí kò yé mi o. no à ń compare Latisne pẹ̀lú onímúgogoro ni ìyá mọ̀ pé Latisne náà hmm, irú kankan wọn bẹ gbẹ̀gìrì làwọn méjèèjì but à kàn compare mọ́ onímúgogoro ni ẹ nígbà tí yẹn bá wá ń sọ pé màmá ò kó lójú kan sọjí jọ ìwọ tó kó lójú kan sọ ohun tó fi kúrò lójú kan òun bóyá wọ́n lé ẹ ní ibi tó ti ń wa tọ́ọ̀kì ìkíní ó dẹ̀ rí another company tó gbà pé kó wa máa ra wa tọ́ọ̀kì fáwọn ṣé yẹn ni wọ́n fi kúrò lójú kan ilé tán ti mọ̀ ẹ́ sí òun náà ló wà ilé tó rí kúrukúru báràkà àwọn ọlọ́pàá nàìjíríà gan bẹ́tà ẹ̀ ìyẹn ilé tó ń gbé ó wà ní UK for twenty years àgbọ̀ pé o ralẹ̀ ká tó sọ pé o kọ́lé tó olóòtú ralẹ̀ o àkànṣọ ni o àmọ́ bọ̀dá wa ò gbẹ́ pé o ralẹ̀ ká tó lé o kọ́lé ìwọ́dẹ̀ ti kúrò lójú kan nìyẹn o wọ́n lé ẹni company kan wọ́n sàkẹ́ o dẹ̀ dá another company wọ̀ o mọ̀ pé ò ń ṣe ẹrú o mọ̀ pé ò ń ṣe ẹrú o wá rí èhó CEO àbọ̀ mọ̀ pé màmá ló ní company tó tó tó wà yẹn ni ìbàjẹ́ ìlẹ̀kẹ̀ ọ̀la nìkan ló ń lóun tà tó ń sọ tax tó dẹ̀ ń pààrọ̀ mọ́tò lójoojúmọ́ bá ṣe ń rí o sàdánkátà ló yẹ ká máa ṣe fún èèyàn bẹ́ẹ̀ sàdánkátà nígbà táwọn primary school ni wọ́n á ní èyí kẹ́ máa ró lọ́wọ́ yín kó lọ àpàtẹ́wọ́ gbà á fún ẹni tó bá ní kó dìde yẹn sàdánkátà ìwọ lọ̀gá ọmọ nìyẹn bó ṣe yẹ ká máa sọ fún sábọ́ọ̀dù nìyẹn gẹ́gẹ́ bí obìnrin ká ní màmá o sàdánkátà nínú gbogbo àtà sọ̀rọ̀ yìí ká mú tẹ̀gàn kúrò kò sí tó lè sọ pé òun máa bí tiẹ̀ dídí lọ́kàn ikú mẹ́mẹ́ àtẹ̀mọ́ pé fake life nìyẹn lò bọ̀tì yẹn tẹ̀sí ń ṣe bíi pé èèyàn gidi. Hmm? wọn ti torí pé o fẹ́ ṣe ṣó kán lè mọ̀ ẹ́ pé o burú káwọn fọ́lọ́wà ẹ̀ sì sọ pé ah báàlà ó tún ti ṣe kinní kan ó wá lọ ń kọlù kiri ó wá lọ ń kọlù kiri ó dẹ̀ mẹ́pọ̀ fẹ́ ba fámìlì àwọn yẹn jẹ́ ó wá lọ ń kọlù kiri ó yẹ kí tanamáyọ̀wá gan kọ́ ẹ gbogbo àtó pé ẹ̀gbọ́n ẹ̀ kí ni adamáyọ̀wá sọ ó lóun ò ní nu wọn mọ́ yẹ kí yẹn gan fún ẹ lọ́pọlọ ẹ pé a ah, ah, kò kò ìjà tẹ́ ń jà yìí ká má máa fi ti fámìlì sí mọ́ ó yẹ kí yẹn gan ti fún ẹ ní sáyẹn pé a ah, bá ṣe ń pa àwọn fámìlì àwọn ẹni ẹlẹ́ni yìí ó dàbí pé kò dáa anamáyẹ̀wá ṣáde ni ó lóun ò ní ṣe oore kankan nu wọn mọ́. ìyẹn ọ̀dẹ̀ tó yẹ bó ṣe fẹ́ ba bó ṣe fẹ́ ba gbogbo ẹ̀jẹ̀ fọmọ fáwọn fámìlì tìyẹn náà nìyẹn látàrí pé òun wá bí ṣóòkiri látàrí pé òun wá ṣòkiri látàrí pé ó wà devilish látàrí pé ìka èèyàn ni ẹ́ wáwo gbogbo sóòrí burúkú tó lóò ṣe lánàá ìkan ọ̀gbé kan jẹ́ bíi bíi bíi sóòwìrì tó lóò ṣe ẹ̀sà bọ́ọ̀dù ẹ̀sà bọ́ọ̀dù gbogbo ẹ̀ náà ẹ̀sà bọ́ọ̀dù gbogbo ohun tó sọ lánàá náà ẹ̀sà bọ́ọ̀dù ẹ̀sà bọ́ọ̀dù ni àwa rí nǹkan gidi kan tá a tẹ̀lé dì mí pé ọmọ èrè sọ o àwárí nǹkan gidi kan tá a lè dì mí pé ah ah ṣé o ti bọ̀ bọ́ ìṣìlànà lọ́rọ̀ ẹ̀sà bọ́ọ̀dù ó mú yes yes yes ṣé o tó ṣe bí ṣòwìrì ṣé o tó ṣe bí ṣòwìrì irú yìí tẹ màmá jáde iṣẹ́ màmá sọ̀rọ̀ sí màmá ah, ìwọ ọ̀rọ̀ àwọn tí màmá ń bá rò ni ọ̀rọ̀ àwọn kálíbà tí màmá ń bá ṣe ni ó wọn àbójú ẹ fọ́ sójú ẹ fọ́ ò rí wọn kò wé páwọn eléyìí wọn ò sí ní sẹ́ẹ̀tì ẹ ẹni tí yáyí ń bá tó àwọn tó ń bá tòun sìn wọn àwọn alágbára ni kò tiẹ̀ gbẹnu ẹ sọ̀hún náà tí wọn náà bọ́ta kó máa wá bó ṣe máa jẹ bó ṣe máa mú ẹ kó máa wá bó ṣe máa jẹ bó ṣe máa mú gbogbo nǹkan tí wọ́n wá ńlá yìí ẹ bó ṣe máa destroy ni bó ṣe máa destroy ni ó jáde rí kó ṣàdúrà rí àfi tó bá máa gbé báìbù rọ tẹ máa fi gbá rí tẹ máa purọ́ jọ àdàbí àdàbí irọ́ bíi ti bíi ti ikú mẹ́mẹ́ ẹ wo ẹ jẹ́ kí n máa lọ jàre.